n tí a fẹ́ bára wa sọ òun náà ni ọ̀rọ̀ nípa abubakar as-siddiq kí ọlọ́run bá wa yọ́nú sí i ẹni tá a ti mọ̀ bí ẹni mowó tí ń ṣe ọ̀rẹ́ anabiwa muhammad ìkẹ́ ọlọ́run àtẹ̀lẹ́ ọlọ́run kó máa bá a tó bá ń wá ọ̀rẹ́ táwọn sọ pé à ń wá ọ̀rẹ́ tó jẹ́ ọ̀rẹ́ òdodo àbí olùbárìn tó ṣe pé ní olùbárìn eléyìí ẹni alápọ̀nlé ni èèyàn dáadáa ni mi rò pé o lè rí irú abubakar as-siddiq kí ọlọ́run bá wa yọ́nú sí i abubakar siddiq tá à wí orúkọ rẹ̀ ń jẹ́ abdullahi ọmọ baba kuhafa tí ń jẹ́ usmanu ó ń jẹ́ ọmọ amir ìyẹn ń jẹ́ ọmọ amr tán wá láti ìdílé kureishi tó jẹ́ ti àtẹ́ìmì ibẹ̀ náà ti wá abubakar tá a wí yìí ó jẹ́ olùtajà kan businessman ni tó dẹ̀ pé ó yege ń bi business tó ń ṣe bákan náà ó jẹ́ ẹni tó mọ̀ ń pa àwọn ìdílé lárúbáwá dá ó mọ̀ gan àwọn ìdílé lárúbáwá àwọn lárúbáwá ìdílé tó ní kálukú ti wá ó ṣe kíni ó mọ̀ púpọ̀ Abubakar Tawi bákan náà ó jẹ́ ẹni tí àwọn ìjọ rẹ̀ nífẹ̀ẹ́ sí púpọ̀ wọ́n nífẹ̀ẹ́ gan ìwà ẹ̀ dáa ó jẹ́ èèyàn kan tó ṣe pé ní ìwà ẹ̀ da ìbálò ẹ̀ pẹ̀lú àwọn èèyàn kedere ìbálò tó dáa ni tó fani mọ́ra ni èèyàn dáadáa púpọ̀ ni Abubakar Aisha kí ọlọ́run bá wa yọ́nú sí i ó sọ báyìí wípé Abubakar ó ṣe ọtí mímu ó ṣe léèwọ̀ fúnra ẹ̀ síwájú kí Islam tó dé kí Islam tó ṣe ìwàsọ pé wá ṣe léèwọ̀ Abubakar fúnra ẹ̀ ó ti ṣe kíni ó ti ṣe ọtí léèwọ̀ fúnra ẹ̀ ní àsìkò jahiliya bákan náà abubakar tawi òun ni àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ gba islam nínú àwọn ọkùnrin tó jẹ́ àgbàlagbà abubakar ní kíni àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ gba islam lọ́wọ́ anabi wa muhammad èké ọlọ́run àtẹlẹ́lọ́run kò máa bá lẹ́yìn ìwàgbà tó gba islam tán yìí ó wá di ẹni tó ń pèpè tó ń pèpè sójú ọ̀nà tọ́lọ́wọ́n bá òun náà ń pèpè lọ síbi islam látara pé ó ń pèpè síbi islam yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà nínú àwọn sàábì anabi látara abubakar ló ti ṣe kíni ló ti gba islam nínú wọn ni ẹni tá à ń pè ní usman ibn affan nínú àwọn àgbààgbà sàábé ni bákan náà ẹni tá à ń pè ní azubair ibn al-awam òun náà lára wọn ni lára wọn ni saad ibn abi wakos lára wọn ni tọ́lẹ́há ọmọ eh, ubaidullah bákan náà abu ubaida ibn al-jarrah rọ́dí kọ́lọ́mbà ọ̀yọ́nu sí gbogbo wọn lápapọ̀ gbogbo àwọn tá a wí wọ̀nyí látara abubakar ni wọ́n ti gba islam àwọn kèfèrí níjọ́ kan wọ́n fẹ́ kó iyèméjì sí abubakar lẹ́mí nípa ànábì wa muhammad ìkẹ́rọ àti lọ́lọ́run kó máa bá wọ́n lọ bá wọ́n fẹ́ kó iyèméjì nípa ànábì ìgbà náà bí dé tó tánàbì ṣe ìrìn àjò lọ sí sánmọ̀ tó a pè ní isra wal miraj tó ṣe ìrìn àjò yìí tó dé tó sọ pé òun ṣe ìrìn àjò wọn wá lọ bá abubakar wọn fẹ́ kó iyèméjì sílẹ̀ ní pé ọ̀rẹ́ rẹ̀ sọ pé òun ṣe ìrìn àjò ànábì wa abubakar wọn fún un lésì báyìí pé kódà tó bá sọ èyí tó tún jìnnà tó tún jìnnà ju ìtẹ́ sọ yìí lọ pé ṣèbí sọ́mọ́ lẹ́sẹ̀ pé ó lọ tó bá yẹ pé tó tún jìnnà ju ló sọ ni àbúmọdé ànábì wa Muhammad sọ òun ó ṣe kí ni òun ó pè ní òdodo òdodo lòun ó máa pè títí láéláé gbogbo láàárọ̀ nírọ̀lẹ́ lálẹ́ gbogbo ìgbà nítorí bí ba ti sọ òótọ́ ni òun ó máa pè so ẹ lè kó ròyìnròyìn àbí ìmẹ́jì sí mi so Abubakar yìí òun lẹni tó fi ń lóore jù òun lẹ̀ ló fi ń lọ́lá jù nínú gbogbo àwọn sàábé pátápátá òun ni nọmba one ní gbogbo kíni ní gbogbo àwọn sàábé ibnu umar ìkan náà àwọn sahaba ibnu umar kọlọmba yọnu sáwọn méjèèjì ó ní a máa ń gbọ́lá fún a máa ń gbọ́lá láàrin àwọn èèyàn pé ah, lágbájá báyìí ó lè lájú lágbájá báyìí lọ lágbájá báyìí ó lè lájú lágbájá báyìí lọ a máa ń ṣe ní ayé ní ayé anabiwa muhammad èké ọlọ́run àti ọlọ́run kó máa bá a máa wá ń gbé abubakar òun la máa ń gbé sí nọ́mbà one pé ah, abubakar ló lọ́lá jù náà ni umar tẹ̀lé lẹ́yìn náà ni usman ibnu afan ló tẹ̀lé wọn nínú ẹgbà wa mi ọ ní ibnu umar ó sọ báyìí wípé ní ayé ànábì wa muhammad àfihàn kankan ṣe déédéé abubakar pé ah lágbájá báyìí wá tó abubakar o nínú àwọn sahaba kò sí lẹ́yìn abubakar ló ṣe wá kan umar lẹ́yìn umar ló ṣe wá kan kí ni uthman abubakar tawi bákan náà òun ni ó ṣe olùbárìn anabiwa muhammad ní ojú ọ̀nà hijira gbàdánà bíi ń ṣe hijira láti tó ń ṣèrìn àjò láti eh, mọ́kà lọ sí mẹ̀dínà ànábì eh, abubakar òun ni ẹnì kejì ẹ̀ tọ́jọ́ ń lọ tó ṣe pé ní ó ràn án lọ́wọ́ ó ràn án ṣe pẹ̀lú owó ẹ̀ pẹ̀lẹ́mìí ẹ̀ débi pé ọlọ́run bọ́ba lékè ọlágan fún rẹ̀ ó yin abubakar ó ń sọ báyìí ní alukóra níbẹ̀ wípé ilà tẹ̀sọ̀rọ̀ faqad nasarahu Allahu idh akhrajahu alladhina kafaru thaniya ithnain idh huma fil ghar idh yaqulu li sahibihi la tahzan inna Allaha ma'ana Abubakar lọ́lọ́run ń tọ́ka sí pé ìgbà tí ìgbà tẹ́ àfikẹ́ yà ránṣẹ́ o bí kò ṣe pé ní ọlọ́run ọba fúnra ẹ̀ ó ti ran ànábì ṣe nígbà tó ṣe pé ní àwọn kẹfìrí tán lè jáde kúrò ní mọ́kà ní àwọn méjì àwọn méjì tọ́lọ́run ọba ń sọ ń bà yẹn tọ́lọ́run sọ ń bẹ̀ yẹn òun ni ànábì wa Muhammad àti kìnì Abubakar lẹ́ni kejì ẹ̀ nígbà táwọn méjì ìyẹn ànábì àti Abubakar táwọn àánú gògó ìrà tó ń sọ fún kejì ẹ̀ báyìí wípé má banújẹ́ ọlọ́run ọba ń bẹ pẹ̀lú wa fún ìdí eléyìí abubakar tawi òun ni ẹnìkejì anabiwa muhammad lójú ọ̀nà láti mọ́kà lọ sí kìnìún madina bákan náà abubakar ó ná gbogbo owó ẹ̀ pátá sójú ọ̀nà tọ́lọ́wọ́n ọba gbogbo owó ẹ̀ lọ́nà anabi wa ń sọ fún báyìí wípé à eré abubakar ò níṣẹ́ kankan kan kù ò níṣẹ́ kankan kù fáwọn fámìlì ẹni abubakar wa ń dá anabi lóhùn báyìí wípé mo ti ṣe ọlọ́wọ́n ọba àti òjíṣẹ́ rẹ̀ mo ti ṣe kù fún wọn abubakar gbàtà nàbí ikú tán ó jẹ ìláfà ó bọ́ sórí ìláfà lẹ́yìn anabiwa muhammad gbàtà ó bọ́ sórí ìláfà lẹ́yìn àwọn lẹ́yìn anabiwa muhammad ó bá wọn tọ́kó mọ̀ tọ́láwọn ò ṣe islam mọ̀ tọ́kó mọ̀ bí ẹ̀sìn islam ó ṣe kí ni ó bá wọn ṣe fàǹfà púpọ̀ ó dẹ̀ fi ọlọ́run dẹ̀ ọlọ́run fi lo Abubakar lẹ́ni tó ń jẹ́ kí ó fi ẹsẹ̀ àwọn mùmìnì tó ti jẹ́ mùsùlùmí tẹ́tẹ́lẹ̀ ó ṣe kíni ó fẹ́ ẹsẹ̀ wọn rilẹ̀ àwọn tán kó mọ̀ tẹ́lẹ̀ àwọn ṣe Islam anabi ṣe Abubakar ó ṣe kíni ó bá wọn ṣe fanfa ó dẹ̀ tún bá wọn tó sọ pé àwọn ò ní yan sàká tó ń kọ̀ pé wọn ò yan sàká ó ṣe kíni ó bá wọn yẹn náà jagun ó bá wọn ṣe fanfa púpọ̀ débi pé àná Abubakar wa ń sọ báyìí pé kódà ọmọ àgùntàn tó kéré jù tẹ bá kọ̀ pé ẹ̀ ní fi yan sàká ní ọmọ àgùntàn yẹ pé láyé ànábì wa Muhammad ẹ ti fi yan sàká tẹ́lẹ̀ ó wá dórí mi ẹlẹ́yìn ní fi yan sàká èmi Abubakar máa ṣe kí ni màá bá yín jẹ màá bá yín jagun lórí ẹ̀ Abubakar tá a wí yìí ó jáde láyé kọ́nọ́bà yọnu sí i ní alẹ́ ẹjọ́ Tuesday ẹ̀ ní alẹ́ ẹjọ́ Tuesday ni Abubakar jáde láyé ní oṣù Jumadal Akhira ní ọdún gbàtí ọdún hijira tó pé thirteen ni Abubakar jáde láyé àkókò yìí Abubakar ọjọ́ orí ẹ̀ ó ń jẹ́ ọmọ sixty three years ni Abubakar sixty three years Abubakar gbà tó jáde láyé wọ́n sì sin sí ẹ̀gbẹ́ anabiwa Muhammad ìkẹrẹ àti lọlá kó máa bá wọ́n sin sí ẹ̀gbẹ́ anabiwa Muhammad nínú yàrá tí wọ́n sin anabisi ẹ̀gbẹ́ ẹbẹ náà sin Abubakar náà sí kí Ọlọ́run bá wa yọ́nú sí Abubakar kó bá wa ṣe ìkẹ́ àti ìgẹ̀ fún anabiwa Muhammad.